chemistry. Aláti mọ bó ṣe rí. Mm-hmm. Ẹrù yìí wúwo, mélòó nìkan lè gbé ara ẹgbà mí o, ẹgbà mí o, àjàgà yìí wúwo, mélòó nìkan lè gbé ara ẹgbà wá gbà mí o ẹrù ìwúwo mélòó nìkan lè gbé ara ẹ gbà mí o mm, ẹ gbà mí o àjàgà ìwúwo mélòó nìkan lè gbé ara ẹ wá gbà mí o ó ti sún mi o. tó ń dà mí láàmú ló máa fòye yé mi tó ń dà mí láàmú. play Cause darkness is all over my face Wishing for the light to pave way Confusion to fade away Ooh, yeah I'm seeking for the right way Rain go away, no more just play Cause darkness is all over ambition fade away. Yeah, tani mola ola, ẹrù ìwúwo, mélòó nìkan lè gbé ara ẹgbà mi o, ẹgbà mi o, àjàgà ìwúwo, mélòó nìkan lè gbé ara ẹgbà wa, gbà mi o, ó ti sú mi o. It's a mystery. It's a suspense. Mm, let's dig deep. Aláti mọ bó Pẹ̀lẹ́. Báwo ni kóòtù Stressful, but it was fun. I won again. <laughs> Oh, mama wẹ́ẹ̀lì náà oh, ni, Oh, ò lose, Oh, ò lose. Eh? o rí báyìí sìn? ṣé irú eléyìí á máa ṣẹlẹ̀ ẹ́ ìwọ ni one of the best lawyers ní country yìí ń sìn ẹ́ bí ọlọ́run bá ń ṣe rere a máa ní pé ó ń ṣe kà ẹ́ nígbà yẹn tí mò ń sọ fún ẹ kó máa bọ̀ nílé ó dàbí lójú ẹ bíi pé mo ṣáàkùn fẹ́ kó o máa bọ̀ nílé kó wàá máa ṣiṣẹ́ níṣẹ́ ń bà mí ni. I understand ma'am. Very ni I need to bá ń ṣe rè àmà ló ń and in the last five months tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ I've never lost a case. Mm -hmm. I've been winning. ó ah. dé máa máa win oh, ni ó ní ever lose in the name of Jesus Christ K City, Obama lose kò ní wá Amen. àmín àmín ọlọ́run àti àdúrà yín <laughs> need to shower, can rest. Okay. I need to study. I have another case. And this time, rape new. Rape? Yeah, rape. Ó ní láti make sure Or Benny? Who lost him? sẹ́wọ̀n. Ah, ah, that's an animal. Ah, no. Make sure pé ó rán Grandma, I'm defending the man kó sì lọ sẹ́wọ̀n. ẹ sọ̀rọ̀ ó dà màá máa gbàdúrà fún thank you no rest thank you ma mi ní káàbọ̀ yẹ wẹ̀wẹ̀ ni tí máa ṣe ní kẹ́ calm down eh? be calming down I will never start a case I'm not going to win okay trust me. nígbà yìí gangan gangan báyìí ni mo ní ìgbàgbọ́ nínú yín gan. <laughs> so on your next case trust Mary and Mary Lush Embers. Hmm, hmm, hmm. àrùn ọlọ́run ní jẹ́ kí ẹ bá rí ogun ẹjọ́ mọ́. lẹ́yìn uh-uh. ò bá rogun ẹjọ́ báwo lèmi ṣe fẹ́ jẹun <laughs> ẹ máa rogun ẹjọ́ o. <laughs> Quero. Osi. Ọba ti máa sọ bẹ́ẹ̀ yẹn náà. Bẹ́ẹ̀ ni sọ̀rọ̀ ní sọ bẹ́ẹ̀. But òun náà tí òun ò bá rógun ẹjọ́ báwo lèmi ṣe fẹ́ jẹun. Ah, ah. <laughs> Òun ní rógun ẹjọ́ báwo. Ẹ yá rógun ẹjọ́ mo yá sọ fún ẹ rógun ẹjọ́ kémi lè jẹun o. <laughs> Ah, it is well. But anyway, anyway. a superwoman. Congratulations. Thank you, darling. and thanks for your connections. Mm. You made it happen. Can you get your connection in the police station? But no, it's easy. But your connection, we're going to lose mostly. Thank you, and I appreciate It's okay. Mm. So, <clears throat> in that case, My. we need to celebrate. You yes. Know? You know? Of course, yes. In a special way. what's oh, not. kí ni na. kí ni kí ni kí celebrate ní special so with only love making ni wọ́n máa celebrate nǹkan excuse me i'm not just in the mood i'm tired. Oh. bàbá mood yan jọ nìyà. on a very serious note kayo ti rí kúrò for like a month now you always deny me na if ọkọ ìwà kan tẹ̀lé you are not in the mood you are not in the mood why kí ló ṣẹlẹ̀ ṣé mo ṣe anything ni. She must sọ pé o or which of the Oremi, or i'm not in the mood You understand àbí ṣé wọ́n ṣẹ̀ mí ni. bèbè náà mi lẹ́nu. ṣé wọ́n ṣẹ̀ mí ni. ọlọ́run ajíwárí. ìjọ ẹ̀pá ìsìn ẹ̀ tó bá fẹ́ sùn ó tún sùn sọ ẹ ti sú mi ó ti sú mi she doesn't pick my calls tí n bá lọ lé ẹ̀ gan bóyá máa ń sọ pé kò sí ni o àbí kò kí n sí nlé gangan àbọ̀kọ̀ máa ń tàn mí pé kò sí nlé tó dẹ̀ máa wà nlé kò yé mi ọ̀rọ̀ náà yé mi. lásìgbà o. a ah, ti máa tó oṣù kan sìn ó dẹ̀ ti ń affect me in court. wow ah. that's bad but firstly I think you shouldn't let this lady's um, attitude affect you at work. Yes. Mm. And secondly, not also you just talking from your own end. Don't you think she's done with you? Maybe she's moved on or something? Sure, Russia. <laughs> Kí la ti ṣe tó fẹ́ máa We've not started Kato tó wá máa now. How do you mean? I don't understand. Àṣà kò ṣáà lè dán. Kò lè dán. So, what do you want us to do now? Rebecca She? Honestly, I don't know. I do not know. Ọlọ́run ti sú mi, kò yé mi. Let's take it easy. Ládé, hmm? má ṣe báyìí. <laughs> O ò lè sọ fún mi pé òun mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin mi àtọ̀rẹ́ ẹ̀ náà at least tí o bá sọ fún mi á ti sọ fún ọ kí ni mo ṣe kò gbé kọ́ mi kò ṣe kọ́kọ́ kò fẹ́ rí mi definitely i've done something wrong kí ló ní mo ṣe fún gbogbo kò gbé kọ́ mi kò ṣe kọ́kọ́ what have i done wrong. ah Angela Angela báwo ni kí ló ṣẹlẹ̀ kí nìyẹn ah ah ó máa ń lọlẹ̀ Angela Angela Angela bá mi gbé bá Angela Angela náà àbá ah, ah, mi mi ṣe bá jọ wà ń bì báyìí. kí ló sọ ó ṣàlùbí tó ń lọ tẹ́lẹ̀ kí ló sọ fẹ́ bọ́lú Angela kí ló sọ fẹ́ kó ṣe òun náà Angela Angela má ṣe báyìí náà Angela kí ló ṣe ah, náà kí ló fẹ́ kó ṣe òun bá mi náà Angela Angela kí ló Angela sọ̀rọ̀ náà gbégbégbégbé. látọ̀tọ̀ ṣe bó lẹ́jọ́ gbé Angela wá sí i. bẹ́ẹ̀ni yẹ ó ń pè láti ọ́fíìsì ń sìn ní pé ó sáré ní assignment mi mọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ doctor. okay. it's a mystery. doctor. bọ̀ mo sì wọ̀ ní tẹ́lẹ̀ náà mi kí lẹ wọn náà wo lẹ wọn ní kí ló ṣẹlẹ̀ èmi ò mọ kankan. ìwọ ló fẹ́ kó gbọ́ àmọ́ kò sígbà tí máa kó nìkan kò lè sígbà tó lè gbọ́. ẹ kọ́ sí mo kò rò máa ṣe é sìn pé ó dà pé ládé ló máa fún ẹ ní details nípa kan tó ṣẹlẹ̀. èmi eh, sọ fún pé ládé ti lọ bí iṣẹ́ ẹ ṣàlàyé fẹ́mi ok ẹni sùúrù Angela nǹkan ẹjẹ rẹ Angela ẹjẹ rí. she's dead. Mm, mm, aláǹjẹ̀là tèmi àti ládé ọ̀rẹ́ ẹ̀ tá a gbé wá sọ́dọ̀ yín sí ni. Oh, I'm so sorry. She can't be dead now, doctor. Oh. So you need to see Lade? Are you joking, doctor? Joke? How? She can't be dead now. <laughs> nǹkan tó ṣẹlẹ̀ yẹn ẹ ẹ wọ́n tó ṣẹlẹ̀ ẹ excuse me sí because mo náà wọ́n ti mo fẹ́ àtẹ̀lé síta so sorry ẹ take out ẹ jọ ẹ sáré ṣe nǹkan tí mo so I will see you next person. It's a mystery. It's a suspense. Mm, let's dig deep. I mọ bó ṣe rí. Mm, Ẹrù yìí wúwo, mélòó nìkan lè gbé ara ẹgbà mi o, ẹgbà mi o, àjàgà yìí wúwo mélé nìkan lè gbé ara ẹ wá gbà mí o ẹrù ìwú o mélé nìkan lè gbé ara ẹ gbà mí o mm, ẹ gbà mí o. What happened? mo ti ń pe fóònù ẹ láti ìrọ̀lẹ́ kí ló dé? Ah, ah. ó ń sunkún ni kí ló dé? What happened? kí ló ṣẹlẹ̀? Grandma, Angela is dead. oh Eso mio. How? What happened? How did it happen? Kí ló How did it happen? I really can't say how it happened àmọ́ Michael mo rò wípé o sọ wípé ọ̀rẹ́ tímọ́tímọ́ Angela ni arábìnrin ni. Um, um, yes ma she was raped. Hmm? raped? by whom? There is this man tí Angela ti mọ̀ five or six years ago. The man was responsible for our welfare all through school. Um, Ó sọ fún mi pé màá náà fẹ́ fi tipátipá báwọn ní nǹkan ṣe. Àmọ́ kò gbà. Ọ̀rọ̀ yìí ó ní kọ́lọ́fín nínú nítorí ò bá ní kọ́lọ́fín nínú ni Michael ṣe bí fíansí ẹ̀ ló pe arábìnrin Angela yìí tọkùnrin kan dẹ̀ tọ́jú ẹ̀ fún odindi ọdún márùn tó ò dẹ̀ mọ̀ ń pa ọkùnrin náà àbò mọ̀ ń pa ọkùnrin náà. mummy kò fẹ́ Dr. K o Michael nìkan ló fẹ́. Several times the man has requested for sex but Angela refused not until early last month ni Dr. K fi tipátipá bàjọ ní àjọṣepọ̀ reason to fi avoid call ẹ tí ò fi fẹ́ rí ẹ nìyẹn. ẹ tó bá wá jẹ́ pé òótọ́ ni nǹkan tó ń sọ yìí kí ló dé tó jẹ́ pé Angela àwọn gan àti ìwọ kò sẹ́ni tó pọlọ́pàá kò dẹ̀ sẹ́ni tó sọ fún Michael fúnra To tó lawyer. lọ́ọ̀yà ẹ wò kéde máa wo èmi fúnra mi mo rédí àti arrest máa yẹn Angela ló ń bẹ̀ mí ó ló máa da ìdójútì sóhun lára pé kí n jọ kí n máa arrest ẹ̀ ó dẹ̀ sọ pé a máa fìlú yìí lẹ̀ àwọn ikú Angela ṣọ́ọ̀kì ló jẹ́ sí mi it is complicated and I am sure Angela is not happy wherever she is. Grandma, I swear I won't lose this case. I won't. for the right way. Ringo will no be child's play. Cause darkness is all over my face. Wishing for the light to pave way. Confusion to fade away. Ooh, yeah. Tani mola o. Láti bọ̀. Are you Dr. Kolapo? Yes. So what can I do for you? I am Sergeant Omolade Ariyo from Area H Police Station. We need you in our office. For what? At this juncture, you'll be needing the services of a lawyer because you're attached to one murder case of Miss Angela, so you're under arrest. I, I don't understand you. I advise you remain silent because anything you say now will be used against you in the court of law. Can we move? <laughs> Okay. Can I take something upstairs? No. Mr. Dolapo, move. Word of correction. My name is not Dolapo. It's Kolapo. Oh, my bad. Move. ẹ sà kí wọ́n madam. hello hello Can you dé tó ń fi call disturb mi now mo busy kí Ah. ṣẹlẹ̀. nígbà wo nìyẹn. really ah area h police station ah okay Do ma ma ma wọ̀rí ntẹ̀ ma ma sort it out say ṣọṣibọ́ Ma sort it out but má ti me ma ma pè mí in another one hour say ṣọṣibọ́ mo busy ne. okay. taking up the case. I am his wife and his lawyer. Madam, eh, calm down. Kí can say for me. ṣe fún yín? Ẹ release ọkọ mi fún mi. It's just a suspect. Ẹ they need right That's a detained suspect for 24 hours. Charge him to court. But madam say my pé kò tí three hours lọ. But I must help kan fún mi. Ẹ jẹ́ kí n pe lọ́ọ̀yà olóògbé. After that, mo máa release ẹ fún yín on bail ní court. very well then can you nice day. it's a mystery it's a suspense. Mm, let's dig deep. aláti mọ bó ṣe rí. Mm, ẹrù yìí wúwo mélòó nìkan lè gbé ara ẹgbà mí o ẹgbà mí o àjàgà yìí wúwo mélòó nìkan lè gbé ara ẹ wá gbà mí o ẹrù yìí wúwo mélòó nìkan lè gbé ara ẹgbà mí o ẹgbà mí o àjàgà yìí wúwo. You are putting sentiment in this case. And like you well know, in law, this is conflict of interest. Yes, I know. But, Grandma, don't you understand? She was my fiancée. But she was cheating on you. No, she was raped. What were you expecting? Were you expecting that her friend would tell you the truth? Ṣé o expect pé ọ̀rẹ́ ẹ máa sọ fún ẹ pé ọ̀rẹ́ òun willingly Ba ọkùnrin yẹn sùn ni? Tí kò bá kú, o rò pé o lè mọ òótọ́ ọ̀rọ̀ tó wà nídìí ọ̀rọ̀ yìí ni. ọkùnrin tọ́jú obìnrin fún odindi ọdún márùn-ún. Ó san school fees ẹ̀, welfare and all. ó dẹ̀ ṣe fẹ́ loved her i did like you said you loved her you did that was in the past because she's dead yeah? this is the present so why don't you just let go. Ma, hmm? I'm not going to let go. I will fight this case with my last blood. I'm busy, Grandma. Grandma, you're distracting me. okay. It's a mystery. It's a suspense, ah, Mm, let's dig deep. Alátimọ̀ bó ṣe rí. Mm-hmm. Ẹrù yìí wúwo, mélòó nìkan lè gbé ara ẹgbà mi ó, ẹgbà mi ó, àjàgà yìí wúwo, nìkan lè gbé gbà mí o ẹrù nìkan lè gbé ara ẹ gbà mí o. Mm, I heard you led the arrest of my husband. Yes, and that was because ọ̀gá mi ló ọ̀dà mi wọ́n dẹ̀ ní pé mi ní kí n lead arrest yẹn lẹ́yìn ìgbà tí fiance wá report case yẹn. And who is this of ọkọ àfẹ́sọ́nà you're talking about? One barrister Michael Ah, barrister náà ni bí ẹ̀yin náà i'm sure pé òun ló wà in charge of case really. yeah. nice. we are winning this case. you know. we will see in court. i trust you. <laughs> it's a mystery. It's a suspense. Ah, mm, let's dig deep. Aláti mọ bó ṣe rí. Ẹrù yìí call mélòó ara ẹgbàá mi ó, mele nìkan lè gbé ara ẹ̀ wá gbà mí o ẹrù ìwú o mele nìkan lè gbé ara ẹ̀ gbà mí o. Màámi, mo ti rin ìrìn àjò kan. Ó dẹ̀ máa dùn yín gan tẹ́ bá padà gbọ́ ibi tí mo lọ. Èmi náà mọ̀ pé ibi tó máa padà já sí ni, ìbá ti gbọ́rọ̀ sí nílẹ̀ ni tó ń dà mí láàmú. ta ló máa fòye yé mi? tó ń dà mí láàmú. ta ni ẹ. ó dàbí ẹ jókòó. Rama, ẹ jọ. Mi ò rò pé mo rójú èrè o láti bò. Bẹ́ẹ̀ni mà, ẹ rojú wa rí mà. Kí ni mo lè ṣe fún yín? Lóòótọ́ lẹ sọ mọ́ mi, ẹ rí ojú wa àwa náà a dẹ̀ rí ojú yín rí mà. Ẹ jọ máa ọ̀rọ̀ kan ló gbé wa wá síbí. Si mọ́mí ẹjọ́ mà mi mọ̀ bí a lè rí ọkùnrin kankan bíi àgbàlagbà tí a lè bá sọ̀rọ̀. akébè tó wọ̀nyẹn àgbàlagbà kílẹ̀ ń wa èmi àgbàlagbà tí mo wà nínú ilé nìyẹn èmi nìkan tí mo wà ń bíbà yìí rè kí ló ṣẹlẹ̀. ṣẹ́rì ayọ̀ gangan ni orúkọ mi ọ̀rẹ́ mi tẹ̀lélẹ̀ Michael ni orúkọ ẹ̀ ó ní àfẹ́sọ́nà ọmọ yín Angela ma. Mm-hmm à ó ti yé mi ẹ̀sán tẹ bá bá wa torí mi mò ń jáde ẹ̀sán tẹ bá wa um. àlàyé tẹ bá fẹ́ ṣe ẹ̀bẹ̀ tẹ bá fẹ́ bẹ̀ ẹ jẹ́ a gbọ́ toró ti yé mi ibi tọ́rọ̀ gbédè Michael rè bẹ́ẹ̀ni ó ti yé mi. ẹ jọ mo níbi lọ ṣé kí n máa lọ tèmi. ẹ mú mi ọmọ yín ni mà ọmọ yín Angela ó hmm. ṣaláìsí ni mo rò pé ẹ̀mọ́ bí tẹ́lẹ̀ Angela ìwo lẹ̀ ń sọ ọmọ mi mi rò pé ẹ̀mọ́ ẹ má rò kúrò ọmọ mi o ẹni bá rò kúrò ọmọ mi á máa nìṣó iwájú ni kí ni ìtumọ̀ yẹn irú erékeré wò nìyẹn. òótọ́ ni àṣeré. kí lẹ sọ. ọmọ yẹn Angela ni màá ó ṣaláìsí ni màá. Angela wo. My lord, I believe my colleague and his client are here to waste the precious time of this court. Why did you say that? Thank you, Your Honor. My client here did not even know the disease when she was alive. So I don't understand why we are here or why my client is being arrested and brought to court. Arrest. Prosecutor, what do you have to say about that? Thank you, Your Honor. That's not true. They knew each other when she was alive. Objection, my lord. On what ground? Hearsay, my lord. Overruled. Prosecutor, can you prove that? Yes, my lord. Then take the floor. Thank you, Your Honor. Mr. Kolabu, do you recognize this phone? No. Can you take a second look at this phone? Do you recognize it? No, I don't. Are you sure? Do you recognize this phone number? Not at all. I mean this phone number. No. Okay. My lord, it does not recognize the phone, neither does it recognize the phone number. Can you please allow me to call a witness, please, Your Honor? Go ahead. Thank you. Sergeant Omaladi, please. Can you... Thank you. Do you recognize this phone? Very well. Can you take a second look at the phone? Do you recognize it? Yes, I do. Can you tell this court the owner of this phone? This phone belongs to my late friend, Angela. Okay. And do you recognize this phone number? Yes. Whose phone number is that? Angela's. You mean the deceased? Can you tell this court who bought this phone for the deceased? Dr. Kolapop got this phone. You mean Dr. Kolapop that said he did not even recognize the phone, bought this phone? Exactly. Your Honor, Dr. Kolapop said it does not recognize the phone. Neither does he recognize the phone number. But here it is. He bought the phone for the deceased. I rest my case. Hmm. Okay. This case is hereby adjourned till 11th of September this year. All right. Cut! That's your lordship, please. No, because I'm probably not being able to Why are you men like this? So you've been cheating on me all this while, and I am here defending your stupid lies. You know what, Kolapo? I am done with you. I am done with this case. Oh my God, my pay. To my better friend. Go and look for a good lawyer to defend you. No, please. You cannot do that. Oh. Jọ to your long With all of the, apart from God, he won't ló tún lè save me. Please, don't say that. Jọ. Okay. Now, forget I am your wife. Talk to me as your lawyer. Open up. Tell me the truth. Please. Open up to me. Be truthful. Me ò rò mọ̀ pé death sentence ló ṣílẹ̀ fún ẹ báyìí. Please. I'm sorry. I lóòótọ́ ọmọ ọmọ lady. and we dated for five years. Larry, ọdún márùn-ún yìí ẹ̀kọ́ péré ni èmi àti ẹ̀ ní àjọṣepọ̀ so once and it wasn't a rape it wasn't a rape. Why did you kill her? Well, I swear by everything I have. Then who? Kọ́lápọ̀ who? All fingers are pointing at you right now. Èmi sì mo wá bí báyìí pàápàá mi mọ nǹkan tí mo fẹ́ believe mọ́. You have to believe me. I did not kill her. I didn't. Sergeant, ẹ wo, mọ́mí believe in you. She will ṣáà believe mi ṣá? <laughs> With due respect, sir, mi kọ́ ni lọ́ọ̀yà So what difference does it make tí n believe in you or not? And Ẹ̀yin lẹ́kọ̀ọ́ máa wá ọ̀nà láti convince wọn. Maybe she will believe you. So bá tẹ̀ way and Baron. So lọ́rọ̀ kan. anyway I can't. I'm sorry, sir. Because I'm actually very, very disappointed. So I can't. Ṣé pé kò sẹ́ni tó lè relationship Michael? nothing much same thing tí mo máa ń ṣe fún get information warrant of search àtàwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tí mo ń ṣe fún yín that's about it. really? yeah. ṣé èèyàn ló ṣe wá testify against the mi court. <laughs> madam Angela was my friend and I had to be straightforward in court. <laughs> I'm not conscious of the fact that the man in question is my husband. Michael is also Angela's boyfriend. Cherry, àárín méjì ẹ̀yin méjèèjì ni And my own job is at stake too. You know what I mean? I have to go because Kodak marry wa Especially in a public place. Hmm. ti mọ̀ pé kò sẹ́ni tó lè ríran rínú inú ènìyàn ẹlẹ́rara ẹlẹ́rara. Mo ti mọ̀ pé kò sẹ́ni tó lè ríran rínú inú ènìyàn. Lápẹ́ ẹ pawọ́ pọ̀ ẹ parí ní ọmọ àbí. mummy mi ò lọ́wọ́ sí ikú ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ sí Angela yìí gan kò lè dunnú níbi tó bá wà. Kọ́lápọ̀ á gbà mí lọ́gàá màá bá Kọ́lápọ̀ lọ tó bí owó bẹ́ẹ̀ ni mo sọ. ṣé mo wọ̀ ni. mo mọ dáadáa á gbà mí lọ́gàá ó pa mí lọ́mọ Kọ́lápọ̀ pa ó pa mí lọ́mọ oh, you look, the less you see, that's the way he goes on. Going back to the Genesis, that's the way to move on. I don't know what the problem is with the man I've become for life. The more you look, the less you see. That's the way he goes on. Going back to the Genesis is the way to move on. I don't know what the problem is with the man I've become for life. And uh, what are you doing in my office? Can you demolish it for me? I don't need your help, Michael. Oh, what's that your name again? <laughs> Barrister Michael. Anyway, I came to tell you to drop that case. What case? Your case against my husband and the prostitute you call your fiancé. Now get the heck out of my office. And if I don't? I will make sure you lose your license. You are a rat. I am your mother in this game. We shall see. Get out! It's a mystery. mystery, mystery, mystery yeah. It's a suspense. Niran. Mm, let's dig deep. Dig, dig, dig, deep. Alátimọ̀ bó ṣe rí. Ẹrù yìí wo, Mélé nìkan lè gbé ara ẹgbàá mi yóò. ẹ gbà mí o àjàgà ìwúwo mélé nìkan lè gbé ó ti sún mi o. ta ló ń gbálẹ̀kùn báyẹn? Ah, ah. ẹ ká san. àwọn wo ló ń gbálẹ̀kùn báwò. dàkú ọ̀lọ́ náà fún mi jàre. ẹ jọ máa ta lẹ bèrè. títa ní bèrè. bàbá ẹ̀ iye ẹ̀jẹ̀ àwọn tó ní ẹ̀dà. nínú kókó ò sí lè. wọ́n ò sí lé ẹ bọ́lẹ̀ ń bí o iye ẹ̀jẹ̀ là ti jẹ́ iye ẹ̀jẹ̀ là tẹ́ pa ó ti wọ̀ bí ẹ bọ́lẹ̀. mú mi yan kókó ò sí lé kí lè fẹ́ ta lè bèrè kí ni òun. ohun tí mo fẹ́ lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá ẹ̀ lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ bàbá olórí burúkú ìka èèyàn tó bí ẹ tí wọ́n mọ̀ sùsù tó pa ní lọ́mọ àwọn ní kó lọ bèrè lọ́wọ́ ẹ̀. bàbá ẹ̀ ó pa èmi ní ọmọ wọ́n pa awápọ̀ wọ́n pa mí ní ọmọ èmi ìyá jẹ̀là ni mo wà wájú ẹ̀yìn kí bàbá ẹ̀ bọ́lẹ̀ má gbé wọn pamọ́ kó máa wá forí kọ. nukú kò sílé máa kú yí ta ló ń jàǹjẹ̀ là ibu. kò sílé kò sí wàhálà ṣùgbọ́n tó bá dé sọ fún wọn ní ìyá jẹ̀là wá bí báyìí ọmọ mi tó pa wọ́n níbi wọ̀ bí ìran ò lè jẹ́ o wọ́n ò lè ṣe gbogbo kọ́tà ìsọ yóò yé mi. kò lè yé ọ kò lè yé ẹ ṣùgbọ́n yé bàbá ẹ tí bàbá ẹ bá dé sọ fún ọ pé ìyá jẹ̀là wá sínú ilé tí bá padà kiri ìpàjà ìjà ni ìwọ gangan tó fà ṣọ́ra wà á lọ sí i wọn gbọwọ náà sí bẹ́ẹ̀ ni mo sọ. nkò yí ìwọ náà mo wọ́n mi ọmọ ẹsẹ̀ jọ. ó ṣàní làmà ó ṣàní làmà. ìrọ̀lùn ọba kí ni gbogbo ilé ìbáyìí sí ẹ̀yà àjẹlà báwo níbo. God. Hello, ti mọ̀ pé kò sẹ́ni tó lè ríra rínú What nonsense? So she has the effrontery to come into my house. Ọlọ́run yọ pé kò bá mi lé. Mọ́mí, really? Ah, bá lè ṣe ń sọ̀rọ̀ báyìí. Ẹjọ́ tó bá pẹ́ wá wà lé tó bá yín lé kí lẹ fẹ́ ṣe? ọkọ yín pa ọmọ wọn and all you can say is uh, she has the effrontery and all that. Ah, ó ga o, mọ́mí ẹ̀ dájú o ọkọ mi kọ́ ló pa lọ́mọ he's just a suspect he's not guilty yet. Hmm, I know mo mọ̀ pé ẹ mọ òótọ́ ọ̀rọ̀ ẹ kàn ń wí àwáwí asán ni. really really. yes really. ah ah now tell me ṣé ẹ̀yin aráàta ló yẹ kó wà ni àbí ẹ̀yin àwa òbí ẹ̀. ẹ má bínú ṣẹgbọ́ èmi ò kàn sí níbi àbòsí ni mo èèta àbòsí gan I know what both of you can do really. yes ah mo mo mọ̀ yín náà ṣe bẹ́ẹ̀ lẹ bí mi so mo mọ̀ yín mo dẹ̀ mọ̀ dáàdì dáadáa mo kọ́ tẹ̀lé ṣe náà so ẹ má tiẹ̀ ṣe bẹ́ẹ̀ yín. mo ti mọ̀ pé kò sẹ́ni tó lè ríra rínú inú ènìyàn ẹlẹ́rara. okay yeah. Um, just send everything to my email, please. Thank you so much. Alright, bye. Grandma, the case is getting tougher. Grandma, I'm talking to you. Oh boy. Oh, mom. Má da ìlú mi nítorí mo ti sọ fún We pé kò ń drop kéèsì. She was cheating on you. So You are in support of the man's lawyer, right? She has paid you. No, tell me, what is on fún No, tell me, èló lẹ gbà? Michael, don't be stupid. Mi ò support nítorí pé the girl was cheating on you. But I started already. So all I need now is your support. Let me win this case. The man's lawyer is his wife. One barrister, Miriam Kolapo. She was in my office today. Tebaribo she rant do She even called me a rat. Grandma, she called me a rat and told me to drop the case for her. I sent her out anyways. So support me so I can win. Oh, you need to support me. What did you call the lawyer's name again? Miriam Kolakbo. Do you know her? Of Mary and Mary's? Yes. What's the problem? Her husband is the rapist. And she is defending him? Yes. Do you have a problem with that? What is it? Sorry. Ma. It's no problem. Good night. But still you're supporting me. It's a mystery. It's a suspense. I, yeah. let's dig deep. Aláti mọ bó ṣe rí. Mm-hmm. Ẹrù yìí wúwo, mélòó nìkan lè gbé ara ẹgbà mí o. Òkú òkè farapamọ́ fẹ́ tó máa sín ni mo máa ń gbọ́. Bíi ti bàbá ẹ̀gbọ́n. Ẹ̀gbọ́n mọ́mi láàrin àti ẹ mọ̀ pé kò pọ̀ síbò. Ó nira gan-an láti jẹ́wọ́ rẹ̀ náà. Ah, ṣé tẹ̀yìn bá ní boyfriend ẹ̀ máa lanu yín sọ fún ọ pé ní boyfriend ni. irú ọ̀rọ̀ jàgbàjàgbà wo ló ń sọ akọ́ńdàmú akọ́ńsọ̀rọ̀ ṣá ṣé wọ́n mọ boyfriend kọ́kọ́ mọ́ mi ni. ẹ ṣẹ́yìn ní boyfriend. anyway i was just saying ó kù sí mi lọ́wọ́ tẹ bá fẹ́ gbà wọ́n bọ̀ náà. why you been harsh though. ṣó jẹ́wọ́ fún wa. Like I told him, I'm not his lawyer, so confessing to me doesn't make any sense. Ah is your husband and your client <sighs> àdèkí ń ti ilé ẹjọ́ dé káṣọ rẹ̀ it's either you win it or you lose it mọ́. kẹ́mi máa wọ̀ bọ̀ kí máa wọ̀ kí n dúró ṣe kí n láyé àwọn ọ̀dọ́ náà. ní sùúrù ní kí n bá wọlé o ti mọṣẹ́ tó ṣe o wá ní ti bá dé bí kí wọ́n má jẹ́ kí n wọlé mi ò tọrọ kíkí lọ́wọ́ ẹ̀ ìwọ àtọ́kọ ẹ ẹ fẹ́ sá kọlọba kọlọba èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín pẹ̀lú iṣẹ́ burúkú tẹ ṣe ẹ̀yin ó ti yé mi ó ti yé mi o torí wípé ò fẹ́ orogún ìtorí ẹ̀ ló ṣe ní kọ́ lọ pọ́ ọmọ mi Angela wo ìwọ́gbọ̀n ò ní gbáyé. ẹ lọ́sẹ̀ mọ̀mọ́ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ mi ì mọ̀ pé ẹ̀yin ẹ̀yin lẹ́ ń hó bọ̀ bí ẹ̀rọ lòdì lẹ́ ń hó bẹ̀ yẹn ọ oh, èmi ni mo kọ Angela àkútùkù Angela lọ́rùn ẹ̀yin kò máa tẹ̀lé Angela láìpẹ́. Ah! bẹ́ẹ̀ ni mo sọ àtẹ̀yìn àti Angela àkútùkù yín lọ́rùn ẹ̀ máa kú tẹ̀lé Angela ni. èyí àkútẹ̀lé oh, Angela. ọmọ yín ó farabalẹ̀ fi ọkọ mi for five years five solid years and you are here ranting can you imagine can you beat that. ẹ wọ́n màá máa dín pẹ̀lú yín jù ẹ̀yin kò lè sí mọ̀ nìkíni ṣe àwọn sọmọ yìí wọn bá yín kẹdùn máa ti di máa di láti ìmọ kìíní dé ìran kẹrin máa fi di pẹ̀lú yín. ẹ ẹ mi wọ bí rẹ. ẹ kí lè kí lè ṣe yín bá mi gbọ́ bọ́ wá kan sunkún sínú abọ́. èmi náà máa sunkún sábọ́. ẹ sunkún sábọ́ màmá ẹ sunkún sábọ́ màmá mo fẹ́ fi wẹ̀ mo fẹ́ fi sanra kí ló ṣe get out of my house get out of my house màá ní kó tún ajálẹ̀ fún yín kájà ṣe yín náà yẹn. ẹ jáde sí ẹgbẹ́ ṣẹ́gbẹ́ ṣẹ́gbẹ́ get out get out of my house. wọ́n ti gbọ́. ẹ pariwo mi lé mi ṣé mo pé wèrè ni wọ o ti sírí o ti sírí gan because mi understand bó ló wọlé bó ló wà nígbà tí wọ́n fi wọlé. yes ma mo n fẹjọ́ kan wọlé ọtí ìṣòwò ni. ẹ wọ́n ti ẹ̀. tó bọ́ jẹ́ gbẹ̀lagbà mi ò ní fẹ́ máa bára sí wọn mi ò ní ṣe kó tí ó dáa fún wọn ma. ok ọmọ kan tó máa ṣẹlẹ̀ ẹ slash salary by fifty percent. ṣòwò ṣòwò ṣòwò sinwi ni. àbúrò àwọn ìyá òní mi ìgbọ̀nsẹ̀ nínú àwọn ìyá àjálù àbúkà òní lọ. a mystery. It's a suspense. mm, let's dig deep. Aláti mọ bó ṣe rí. Ẹrù yìí wúwo, mélòó nìkan lè gbé ara ẹgbàá mi ó, ẹgbàá mm, mi ó, àjàgà yìí ní kán lè ara ẹ̀ wá gbà mí o ẹrù ìwú o mélé nìkan lè gbé ara ẹ̀ gbà mí o ẹ̀ gbà mí o àjàgà ìwú o mélé nìkan lè gbé ara ẹ̀ wá gbà mí. Mama for ye ye mi ah, ah, ah. Tonda milamu go away, no be child's play. Cause darkness is all over my face. Wishing for the light to pave way, confusion to fade away. Ooh, yeah. Tani mola, I'm seeking for the right way. Rain go away, no more child's play. Cause darkness is all over my face. Wishing for the light to pave way. confusion fade away. Yeah, tani mọ́la o, ẹrù ìwú o, mélòó nìkan lè gbé ara ẹgbà mi o, ẹgbà mi o, àjàgà ìwú mi Ẹ pẹ̀lẹ́ ṣe òkú tọ́jú wa òkú àlejò olúwa máa wà pẹ̀lú ẹ̀ àmín ọlọ́run Ah, o kódà mm. eh, ìyá ń kọ́ bẹ̀. ẹ eh, ó travel kò sí around. àbájọ ah, náà náà rí i pé ìrọ̀rùn ni jókòó wa yìí. bẹ́ẹ̀ni ẹ mọ̀ ó dáa kí kẹ wá síbí ní time tó ń sí around tàbá ti sọ́tàn tó ti kúná adéwà bá. ṣé wọn náà ti rí báyìí ibi tó yẹ kó jókòó sí rèé o ibi ayọ̀ ló dé yìí. àwọn aṣàyàn ta bá dé. ẹ lẹ́yìn kó gbọ́ ọ̀rọ̀ tó ń sọ àwọn ọmọ mi já sí ọmọ kan tó ń lọ èmi fẹ́ kó understand pé farabalẹ̀ tó bá ti farabalẹ̀ kò sí wàhálà. ẹ jẹ́ ìdá lóhùn tí bá ti sọ ó ti mọ̀ pé abẹ́gẹ́ ni ibi tí mo fẹ́ kó jókòó ni ó ti mọ̀ pé ibi tí mo fẹ́ nìyẹn ohun tí bá dẹ̀ fẹ́ lóhùn náà máa ń bá mi fẹ́ ọlọ́run máa jàrí ilé ọlá lẹ̀ ká wá máa lọ bẹ́ sí ilé òṣì. àbí mo tá a béèrè ní kọ́lọ́ọ̀ tètè ṣe. ẹ mo lè so oúnjẹ fún yín kó sí wàhálà. ẹ bá fẹ́ jẹun ni òun á wọlé lọ sí. ṣé o lè lọ o ò ní bẹ̀rù. ẹ pẹ̀lẹ́. Angela mo fẹ́ kó jẹ́ kí ọ̀rọ̀ mi kó wọ ẹ ní inú etí èmi ò lè rí kòtò ńlẹ̀ kí níbẹ̀ ni kò kú sí ẹ́ mo ní kó jẹ́ kí ọmọ Michael yẹn kó jókòó tiẹ̀ sáàyè ẹ̀ Kọ́lápọ̀ ni kò fẹ́ ẹni tó ti lówó tó ti tó tán ó dẹ̀ ń tọ́jú ẹni mẹ́sàn-án mẹ́wàá ẹni tẹ́ ń sọ yìí married man wà ní oníyàwó ńlẹ. kí ni ìyẹn lè ṣe ẹ jọ wò ó má wò yẹn rárá o kò bá níyàwó mẹ́jọ oníkálukú máa wà láàyè ẹ̀ ni. kò lóhùn tọ́jú ẹ ó ń tọ́jú ẹ láì ṣòṣà ó ń ṣòṣà kí wá ni. bò màmí mo nífẹ̀ẹ́ Michael. jọ fi Michael sílẹ̀ gbẹ́fẹ̀ẹ́ wo mi ìfẹ́ gbọ́ kó o nífẹ̀ẹ́ jẹ́ kó máa kó tiẹ̀ lọ kò ń ṣe pé lówó bàbá ẹ̀ ló lówó o ẹ kọ́lá pọ̀ lówó atótilétọ̀ ni. ẹ jẹ́ kọ́rọ̀ mi yí ẹ ìran mẹ́ta ò kì í tó ṣe èmi ò là bá jọlẹ̀ tí mo fi ń mí pẹ̀lú ọjọ́ orí mi ṣé kò dáa ni tó mọ̀ pé tó bá ti wà níbi ọ̀la máa jayé orí mi èmi gan agbádùn àbúrò wò bẹ́ẹ̀ ni. owó máa tán èèyàn ló máa. ẹ jẹ́ fowó sí tó ń tán lẹ̀ owó wo ni owó tí ò sí ni ó ń tán èèyàn wo ni kéèyàn jókòó tiẹ̀ sáàyè ẹ̀ olówó ògbọ́tọ́ ní olówó ṣohun gbogbo tán ìyá ló máa jọmọ tálíkà láìsówó fáàrí òsì o láìsówó kò sí téèyàn lè ṣe ó dẹ̀ mọ̀ yẹ́ pé lẹ́yìn owó owó mo mọ̀ kí wá ní wàhálà. kò sí lóyún àrùn àwọn tẹ bá fẹ́ náà ni màá ṣe. wo á da fún ẹ lágbára Ọlọ́run mo mọ̀ pé bẹ́ẹ̀ máa sùn ẹ́ máa sùn ẹ́ sówó máa sùn ẹ́ sọ́mọ máa sùn ẹ́ sáìkù baálé mo mọ̀ dáadáa. èmi náà mọ̀ pé mo wọ́n dáadáa àti tún pé lóòótọ́ lè fẹ́ kọ́ ọmọ yín fẹ́ mi ṣùgbọ́n ẹ má jà rò yẹn sí i ẹ jẹ́ ká gbé yẹn sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ kí mi àti kájọ fi ọwọ́ sowọ́ pọ̀ kẹlẹ́ṣẹ̀ wọn tó ṣẹ̀ kó lè jìyà kó má lọ láì jìyà màmá kó tó gbé mi wá nìyẹn. Hmm. ọ̀pọ̀ àmì lọ́mọ kí ló fẹ́ kí n ṣe ẹ ṣe mà mo fẹ́ kí ẹ wá sílé ẹjọ́ kẹ wá dúró wájú adájọ́ kẹ́ wá jẹ́rìí kẹ́ sọ kẹ́ jẹ́ kó yé gbogbo ilé ẹjọ́ wípé wọ́n mọra wọn wípé wọ́n dẹ̀ ń fẹ́ra wọn torí ṣe ni Mr. Kọ́lápọ̀ sọ wípé kò sí ọ̀rọ̀ fífẹ́ kankan láàrin àwọn méjèèjì mo wá dàbí onírọ́ Angela rẹ̀ ó ti kú kò sẹ́ni tó fẹ́ jẹ́rìí wípé lóòótọ́ lóòótọ́ fífẹ́ wà láàrin wọn. Kọ́lápọ̀ jẹ́ sọ bẹ́ẹ̀. màmá ó sọ bẹ́ẹ̀ o. <laughs> Ah, ah. màá wá sílé ẹjọ́ fi ojú mi ba ilé ẹjọ́ ṣé mà ṣó tán ah, kò ju yín lọ. ọ màá wà ẹ ṣe gan-an ṣe é lóhùn ọmọ ọmọ nǹkan tó ń sọ bẹ́ẹ̀ dẹ̀ ṣe sọ wípé ẹ máa wáyé ah. máa make sure wípé gbogbo nǹkan tó bá gbà báyìí la máa fún un. torí ṣe lẹ́ni ó pa irọ́ yẹn délẹ̀ tán ni ipe kò sí fífẹ́ láàrin wọn ó dùn mí ẹ ṣe sọ pé kọ́ ọmọ yín máa fẹ́ mi o ó dùn mí o ṣùgbọ́n mi ò rò yẹn ibi tí ẹjọ́ ìbá máa dé báyìí òun la gbọ́dọ̀ jọ bá dé a gbọ́dọ̀ jọ bá wọn kan lẹ̀ ni. kò sí wàhálà àjọ délẹ́jọ́ àdélẹ́jọ́ òun ọmọ ọmọ mi wọn ò fẹ́ ra wọn kò jẹ́ sọ bẹ́ẹ̀ àdélẹ́jọ́ ilé-ẹjọ́ ti yá. ẹgbẹ́ ìfọkàntán nìyẹn wọn láwọn ò mọ ọmọ yín o. ilé-ẹjọ́ ti yá ilé-ẹjọ́ ti yá. Hmm. Hello? díẹ̀ mo ń Yeah, ẹ ìyá yẹn ló ń testify against ọkọ mi ní court àbí okay send me her address and her number. mo ti mọ̀ pé kò sẹ́ni tó lè ríra rínú inú ènìyàn ẹlẹ́rara ẹlẹ́rara. Oh, yeah, the more you look, the less you see. That's the way he goes on. Going back to the Genesis. That's the Dídé! Ìwọ ni. Ah, tí bá mọ̀ pé wọ́n ní mi níjẹ́ wọlé, ajá ẹ̀ ti wá wọlé tẹ̀kù. Ó kú bó ṣe fẹ́ rìn. Ẹ́ dádúrú bó ṣe fi mí ṣe lẹ́yà nílẹ̀ ìwọ lè wá sínú ilé tèmi. Wo màá fi mú ẹ̀fọ́ fèrè níbí ilé mi. Ẹ ká sọ wọn. Mi má kí mi mi ò béèrè kíkí lọ́wọ́ ẹ àwọn wo ni kọ́kọ́ àìsàn mà. màmá ó yé mi ẹ má bínú ẹ jọ mo fọ Ọlọ́run bẹ́ẹ̀ ṣé dé gbogbo ọ̀rọ̀ sí mo sọ yẹn ẹ má bínú ẹ ṣáà dáríjì mi ẹ jọ ń torí Ọlọ́run ẹ jọ. kì í dáríjì ẹ gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ sẹ́mi ẹ ìwọ. ẹ ṣáà dáríjì mi Ọlọ́run mo fi bẹ̀yẹ jọ. ó jẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ kí ló wá wá bí. kí ni. ẹ ti ẹ̀ gbà náà. owó. mílíọ̀nù kan ló wà níbẹ̀ màá transfer one million naira tó kù sẹ́yìn á jẹ́ two million naira ní ìfẹ́ kẹ́ wálé ẹjọ́ láti wá ta kọ́kọ́ mi. one million naira wà á tún transfer one million naira ó jẹ́ two million kí n fi ṣòwò mẹ́nu mọ́kọ́ yìí. rárá o ẹ má rò bẹ́ẹ̀ o ẹ kàn rí ní ìrànlọ́wọ́ tẹ fẹ́ ṣe fún mi tọkọ mi bá ṣẹ̀wọ̀n kò ní kí Angela padà wá sáyé ẹ jọ ń torí Ọlọ́run màmá obìnrin náà lẹ́yìn náà ẹ jọ mo fọlọ́run bẹ̀yìn ẹ jọ. mílíọ̀nù méjì mi ò ní wá sílé ẹjọ́. rárá ẹ máa wá ṣùgbọ́n ẹ̀yin mi ní kẹwàá ẹ sọ fún ọpá ẹ̀ mọ̀ nǹkan kan pé Michael nìkan lọkọ àfẹ́sọ́nà ti Angela mú ahọ́n yẹn. ó ti o èmi ò ní yọjú sílé ẹjọ́ mi yọjú. mi ò mọ̀ yín o mi ò dẹ̀ mọ̀ Angela nígbà tó wà láàyè but one thing i'm sure of ni pé mo mọ̀ àwọn parents mi and i know what they can do. ṣé nǹkan tó ń try láti sọ fún mi ń sìn ni pé dádì ẹ ló pa Angela àti pé mọ́mí ẹ mọ̀ ń pa ẹ̀. no no i'm not saying that. Because my control artist on pé you have to be smarter than you are right now. My parents can be steps ahead of you. I don't understand. Okay, let me tell you. Mom Simi try láti bá mommy Angela sọ̀rọ̀ so that she will not testify in court. Yeah, so you have to be very very vigilant. Hello? Ẹ káàsán Kilo Kí ló ṣẹlẹ̀? Ẹ ń wo kí ló dé? Ok, ẹ mọ̀ nǹkan, ẹ má wọrí, èmi àwa rí yín. Bẹ́ẹ̀ ni màmá mọ́mí Angela náà ló ṣe pè mí wọ́n láwọn ò ní lè wá testify ní court. oh <laughs> so do you believe me now. Oh, why are you doing all this for me. I don't know it's myself. I don't know. mo ti mọ̀ pé kò sẹ́ni tó lè ríra rínú inú ènìyàn ẹlẹ́rara. èmi la ò ní yọ̀ sí eh? bá a ṣe fẹ́ ó rí bẹ́ẹ̀ náà lórí èmi la ò ní yọ̀ sí èmi la ayọ̀ ńlá ni èmi eh? láyé mi. Eh? ohun tó ń bè mí nú jẹ́ fi ń jó kọ́lápọ̀ màmá olóyún fún kò máa ń ṣe Michael ibi tá a fẹ́ gbòbì sí òbí tí lálẹ́ wù ń bẹ̀ náà ni ẹni tí mo fẹ́ kó lóyún fún náà ló lóyún fún yẹn kí wà ní wàhálà ń bẹ̀. bó ṣe mọ̀ pé kọ́lápò ti níyàwó àtọmọ tiẹ̀. àtẹnumọ́ ẹ̀ pọ̀ a ti sọ sọ sọ sọ sí ilẹ̀ kò ṣe nǹkan kan ibi ayọ̀ ẹbí oríire ẹ ló dé yẹn ọ wo bí Michael bá sọ pé kinní kan bó bá pè é gan àbí kó rí ẹ báyìí kó máa sáré lé ẹ má dá lóhùn o. fánẹ̀ bí bá ti ń ṣe òun náà ló pè mí lọ. má gbè wo má gbè má gbè má gbè rárá sílẹ̀ má wò má wò ràn nígbà tó bá yá a sọ ìsinọ́tì ẹ̀rẹ̀sìmọ́ra àbí kí lẹ máa ń wí a sọ nígbà tó bá yá sílẹ̀ ṣáàrọ̀ máa wò ràn tó bá ti ń pè é máa wò ràn bá ti ń pè é máa wò ṣé o ti kọ́ ti tó bá tún gbé náà máa wò lójú bẹ́ẹ̀ ah ọ̀rọ̀ mi ti dayọ̀. Hmm. òótọ́ ni mo mọ̀ pé olóyún toró ṣe gbogbo àlàyé yẹn fún mi àbí èmi àti òjò sọ wípé kó lọ yọ oyún. àwọn ò tiẹ̀ lè mọ̀ pé olóyún. bẹ́ẹ̀ ni a mọ̀ pé olóyún àmọ́ ẹ wá gbọ́ ìrànlọ́wọ́ kan tẹ́ ẹ lè ṣe fún wa láti rí i wípé àkọyà fún yín òun ni pé kẹ́ ẹ wá sílé ẹjọ́ kẹ́ ẹ wá jẹ́rìí. ilé ẹjọ́ ah, èmi ò lè wá jẹ́rìí ilé ẹjọ́ o àmì ah, ò lè wá jẹ́rìí. kí ló dé ṣebí tara yín náà là ń ṣe. èmi náà mọ̀ ọ́ mo ti gba owó mẹ́nu mọ́ ah, mílíọ̀nù méjì òun ni mo gbà gbogbo nǹkan tẹ bá rí wípé ẹ fẹ́ bí mi ẹ máa bí mi báyìí èmi náà máa dá yín lóhùn àmọ́ pé kí n wá sílé ẹjọ́ wá jẹ́rìí ah ó ti o mi ò lè wá sílé ẹjọ́ wá jẹ́rìí. ó dáa ọ̀rọ̀ yín ti yé mi kódà ibi tẹ́ ẹ̀ sọ ọ́ dé gan-an ó yé mi kọjá bẹ́ẹ̀ lọ. èmi náà máa wá gbìyànjú máa gbé gbèsè tó bá wá ní ohunkóhun tó kù tí mo fẹ́ bí yín màá wá tàbí kí n pè é lórí fóònù. ẹ ṣe ọ̀dà ẹ ṣe mo dúpẹ́ ẹ okùn kankan ẹ jọ ẹ má jẹ́ kí ẹnikẹ́ni mọ̀ wípé èmi àti yín ní ìpàdé ta nílé ni. àbá mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ẹ ṣé ẹ ṣé ẹ Mira Reino, My Lord, I would appreciate if this court can permit me to invite a witness up here to shed more light on this case. Okay, go ahead. Sergeant Ololabi, Can you please tell this honorable court your name? I am Sergeant Omolade Ario. What was your relationship with the deceased? She was my best friend. Who was her real boyfriend when she was alive? Barrister Michael. Was there a fight between them before her death? None that I can think of. But you are aware she stopped picking his calls and didn't want to see him? Um, yes. Okay, that means there was a fight. I don't think so. You said she was a virgin. Yes. Hmm. Did she mention to you she had sex with Barrister Michael? Objection, my lord. My lord, I'm only trying to make a point. That's too personal. Overruled. You may continue. Thank you very much. Sergeant Omolaji, please answer the question. I don't think so. Well, she did. His DNA was found in our remains and it was so recent. Objection, my lord! Objection overruled. Do you have the test results? Yes, Your Honor. Your Honor, that's a destruction. Destruction to you or to the court? To the court. I don't think the court has a problem with me talking with my colleague. If you have a problem with that, then you walk away. Really? Yes, please. Both of you should approach the bench. Sorry, Sorry Your Honor. Why are you both acting this way? tí èdè àìyedè bá tiẹ̀ wáyé láàrin ẹ̀yin méjèèjì ṣé kò yẹ kẹ́ mọ bẹ́ ṣe máa fi ọgbọ́n ọpọlọ làákàyè ṣe ni. I'm sorry, Your Honour. Your Honour, my senior colleague, Barrister Hope Oladipopo, will be taking over this case. Your Honour, he didn't announce that when we started this case. It is not acceptable, Your Honour. He has the right to announce it after the break. Thank you, Your Honour. He doesn't even have the local standard to prosecute this case. Your Honor, I already told this court that I've got the fiat from the Attorney General to persecute this case. What is your problem? Well, I wasn't notified. I didn't get a copy. Where in the law does it state that I need to provide you a copy? Your Honor, she's just trying to waste her time. We both agreed on it when we started this case, so he can announce anytime after the break. you both can go back to your bar. Thank you. Thank you. I rise. Cut! That's your of places. Ṣùgbọ́n, kò wá nígbà bí mo ṣe sọ fún náà lọ́gbà àgbà tí mọ̀ èmi náà mẹ́tọ́ mi. Kí ló ṣẹlẹ̀? Nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé I am here láti bury career woman Miriam yẹn mo ní àwọn forensic evidence nínú fáìlì yìí tó máa mú òótọ́ jáde nínú kéèsì. <sighs> I don't understand. What, what truth are you again are you talking about? Are you doubting me, Michael? <sighs> Kì í ṣe kí mo doubt I trust you, but I, I'm just confused. Don't worry. Don't be confused. I can guarantee you, with what I have in this file, we are winning this case. We are winning. Yeah. Together. Yes. Let's go together. how we uphold the truth the truth as the pillar of life. I would like to announce the appearance of Barrister Hope Oladipopo. Okay. Thank you. You can take the floor. Thanks, my lord. Um, I would like to call a witness. Go ahead. Dr. Faith. Yes. Ẹ jọ̀ọ́, ẹ bọ́ síwájú ilé ìjọ. Dr. Faith. Yes, ma'am. Dr. Faith, are you a Christian or a Muslim? A Christian. Okay, thank you. Èmi. Èmi Dr. Faith Williams ṣèlérí fún ilé ẹjọ́ yìí wípé. ṣe ìlérí fún ilé ẹjọ́ yìí wípé. gbogbo ohun tí mo bá sọ nílé ẹjọ́ yìí. gbogbo ohun tí mo bá sọ nílé ẹjọ́ yìí. òtítọ́ ni yóò jẹ́. òtítọ́ ni yóò jẹ́. kí olúwa ràn mí lọ́wọ́. kí olúwa ràn mí lọ́wọ́. thank you. ìdán my love. Dr. Faith. yes sir. ẹ jọ ẹ sọ fún ilé ẹjọ́ yìí kí ni orúkọ yín àti iṣẹ́ tí ẹ jẹ́. thank you barrister. My name is Dr. Faith Williams. I am a medical doctor, a practicing one. Ẹ She ṣé ẹ lè sọ fún ilé ẹjọ́ yìí kí ni àbájáde àyẹ̀wò tẹ́ ṣe lórí òkú Miss Angela? Àbájáde tó sọ ohun tó pa arábìnrin yìí. Uh, um, lotto. according to the medical report, ó fi hàn gidi pé olóògbé tí à ń sọ̀rọ̀ nípa yìí ó ń gbìyànjú láti ṣẹ́ oyún àmọ́ látàrí àwọn wrong medications tó lò èyí ló ṣokùnfà ikú olóògbé náà. an autopsy report yẹn ṣò pé ó lóyún ni. exactly my point. ẹ ṣeun you can return to your seat. thank you Dr. Faith. my lord I have all the forensic evidence that back up the findings of this witness. And I'd like to tender them before the court. lord. my Lord. I would like to call one more witness. Yes, this case is becoming more interesting. Go ahead. Thanks, my lord. Barrister Miriam. Objection, my lord. I cannot be a witness on this case. My lord, I have some very important things to clarify with this witness. Objection overruled. You may please step forward. I'm thinking the right way. Then go away, no be child's play. Cause darkness is all over my face. Vision for the light to Your witness. Ma, are you a Christian or a Muslim? A Muslim. I'm seeking for the right way. èmi èmi Mirakola ṣe lérí fún lẹ́jọ́ yìí pé ṣe lérí wájú lẹ́jọ́ yìí pé gbogbo tí mo bá san wájú lẹ́jọ́ yìí òtítọ́ ni ó jẹ́ k'Olúwa ràn mí lọ́wọ́. she on oath my lord. thanks my lord. ẹ sọ fún ilé ẹjọ́ yìí kí ni orúkọ yín àti iṣẹ́ tí ẹ̀ ń ṣe. Miriam Kolapo. I'm a lawyer. Have you ever lied under oath? Objection, my lord. You have no right to object while in there. Please answer the question. <sighs> No. Do you know the consequences of lying under oath? Yes. Then kini idi tó fi jẹ́ wípé àti autopsy report tó tender before this court àti gbogbo ọ̀rọ̀ tó ti sọ níwájú ilé ẹjọ́ yìí kò sí ìkankan tí o fi sọ jáde wípé ọmọ tó ti dolóògbé lónìí yìí Angela wípé olóyún ni. You didn't say that. Oh, you did not. Of course, you did not. So, why? Are there two different autopsy reports before this court? Why is it that Barrister Michael's DNA matches the disease and not that of your husband? And which hospital performed that autopsy report? Which doctor did? This court would like to know. And I personally, I will like to question that doctor. My lord, I bow. Barrister Miriam, what do you have to say to that? Nothing, my lord. This court would like to see the doctor that did the autopsy. This case is hereby adjourned to the 1st of December this year. I rise. èmi àdúró rẹ o. ó ní kẹ wọlé ẹlẹ́ ẹ̀ wọlé kí ló dé sọ fún mi pé Angela lóyún. in fact I was surprised when I heard mi mọ ẹni tó. don't give me that crap don't. I swear I don't know anything about it I don't. àbí àbí fake doctor àti fake result ni wọ́n mú wá sí court ni. it could be. Mm you shall see. yeah. Have a good day. Grandma, kí ló dé tẹ̀fẹ́ bá mi sọ̀rọ̀? mo ti ń béèrè lọ́wọ́ yín pé kí ló dé tẹ wá sí court láì sọ fún mi and all the informations you brought to court bó lẹ ti rí wọn ẹ̀yin tí mo dẹ̀ mọ̀ ẹ support kéèsì yìí láti bẹ̀rẹ̀. mo ti sọ fún ẹ mo ní mo fẹ́ kó win kéèsì yìí àti pé sori lady Mariam yẹn she is one very tough lawyer mo dẹ̀ ní láti back her up. grandma Sherry ni ti tough yẹn. grandma mo second yẹn she is really really very tough and pé fẹ́ back me up yẹn grandma <laughs> inú mi ń dùn so are you telling me we are in this together. of course we are. and we are going to win. by God's grace we are winning already. wọ́n máa worry ah, we will win this case. grandma kọ́lọ̀ jẹ́ ká win o. a máa win ṣe lọ fi ọkàn rẹ̀ balẹ̀ thank you. That's that's the way promise with the man I've become for life. Yeah. Ultimo qui, cos'è ne tole, mi rarino. King Radio, you. Moshi Rira Rino, you actually have the effrontery to come to my house. <laughs> I've been to your office and um, I was given your house address. <laughs> what exactly do you want from me? What? Who the hell do you think you are? Want from you? Yes. <laughs> You know very well that I've been long in this game. Mm. Trust me, I am going to drown you. Really? So you say. Anyways, this case is not yours. Leave this case for that poor boy. Okay? But if you refuse I will deal with you both. And trust me, I will. Our fake results tell all tender and courting me I am doing my own findings and trust me the truth shall prevail okay we will see in court. know I dẹ̀ shame me. now just get out of my house <laughs> okay. I'll leave but get off my neck or I'll watch you and your son rot or die on this case. It is you and the entirety of your generations that will die. Not me and my grandson. Okay. You see? I just took a picture of you coming to harass me in my home. You tó lójú tì just get out. Leave. Be my guest. Mosimo kwe koseni tole Rira rino inweni yo Elerara Elerara Facts Mosimo kwe koseni tole Rira rino inweni yo Elerara Elerara èmi àdúró re o òtítọ́ lékè ṣá o bó tilẹ̀ ń kórì I will uphold the truth the truth. èmi àdúró re o òtítọ́ o bó tilẹ̀ ń kórì. ẹ mo ti get specimen tó yẹ kí get and I think we're done here. Yeah. The more you look, the less you see. That's the way it goes on. Coming back to the Genesis is the way to Hello, move evening, I don't know what the problem is with the man I've become. Fly, I'm sorry for calling you this late. Um, I was just thinking. You know, the body that you tested you only checked the name tag on the body and you took the specimen you needed, right? Yes. I'm not saying that is exactly what it is, but I'm just trying to be a little bit smart here. What if the body you actually tested is not Angela's? maybe the tag is different from the petty, the name on the tag is different from the petty. I'm not saying it is different, but I'm just saying what if? Okay. Yeah, what I'm thinking is can we go back there maybe like tomorrow? Yeah? Yeah, that is the point. You didn't know Angela when she was alive. Yeah, what I'm thinking now is, what if we go back there and just do the test again? If you can just get your specimen all over again, then we can be sure about the identification. So we can know we have the right name tag on, on the right body. You know, I didn't come with you guys. Yes. Okay. We can do that tomorrow. What you can do for me, just call Barrister Miriam or what's her name. Yeah, I'm fine with either morning or afternoon, I'm fine. No problem. Thank you so much. I'll see you tomorrow morning. Have a good night's rest, ma. Bye. So, àti wà ń bíbá yín sí for like one hour. Ẹ̀jọ̀ kí là ń for fún gangan gangan gangan báyìí. Àti wà ń bí ọ̀rẹ́ dè àti ń dúró tipẹ́. Ẹ má wọrí, a máa get nǹkan tá a fẹ́ gẹ̀ẹ́tì loco ó tẹ̀lé loco náà yà ah, ọmọ ogun máa ti lọ látijọ́ yìí náà wáyé tó ti lọ ogo jọ báwo ni ẹ ṣe kọ ẹ of course ọlọ́run wọn ambiṣẹ mo kò sá kúrò lọ́fíìsì ni àwọn yẹn kan disturb mi níjà yìí so mo sápá wọn sí kọ́nà kan kí ló kún ẹ ọwọ́ agbókù ya wọn ni ṣé wàá kó wàá bá mi àtẹ́yìn sí wọn tí wàá ráyè máa lọ àtẹ́yìn sí wọn mi mi ní mo mi tó wáyà tó wáyà wọn á gé wọn tó kàn mí tọ́ wa. sóògbà wọn ni wọn máa lọ síbẹ̀ yẹn báyìí make sure kó lọ o. ok ní ọ̀la tó bá ti lọ jẹ́ kí n lọ ṣá. ok no problem no problem. good afternoon. Yes, jọ̀ọ́ torí Ọlọ́run ẹ má bínú i am deeply sorry like more busy gan lọ́fíìsì ni and báwo ṣe you know, yín lọ́wọ́. òkú tó wà lọ́dọ̀ yín lédi yẹn ńlá ní pé ká tún check for proper identification. ó pè wò Angela. Yeah. oh that lady àwọn ẹbí ẹ ti wá gbé wọn ti lọ sí kò pẹ́ tí wọ́n lọ lè dé ẹ. what báwo ló kí lóri tó gbé ta ló fún wọn authorization. àwọn fámìlì ẹ̀yìn and nothing I can do. I'm sorry, Grady, excuse me. So, you guys just wasted my time for nothing. Emma, what's your doctor? I'll get evidence in from the specimen you already have, okay? No way! Kò possible! I'm unable to tell you wọn ibikíbi tó nǹkan gbé lọ kò lè kọjá lé wọn a Obviously something is wrong with you. <sighs> So if I tell you lọ wó òkú You both can go with them. I am not interested. Ẹ ní sùúrù, ẹ ní barrister. I'm very sure pé wọn ò lè immediately to bá ti gbé délé. Ẹ jẹ́ ká lọ, èmi máa get nǹkan tí mo fẹ́ get. You guys should have fun. I will not be part of this. Whatever. Cause darkness is all over my face. Wishing for the light to pave way, confusion to fade away. Mm-hmm. Ooh, yeah. Tani mola o, ẹrù iwuwo. Mele mi kan lè oh. ara ẹgbà mi o. Ẹgbà mi o, àjàgà iwuwo. Mele àmọ́ àtẹ̀dé mọ́túárì náà nípa ẹ̀ tí wàá gbòkú. ó ti lọ fi ìgbà tó kọ ọmọ mi dé rẹ́rìn-ín kọ́ ó ti lọ gbé o ó ti lọ gbẹ́jẹ̀ náà o. Dr. Aisha Rima. ẹ pẹ̀lẹ́ mọ́ èmi fi rú ẹ̀sán fún mi o. àmì dúró ilé ìmọ̀ ọlọ́run á bá mi ròyìn lọ́kàn. ẹ jọ̀ọ́ mà ǹjẹ́ a lè rí òkú Angela lẹ́ǹkan sí i a fẹ́ ṣe àyẹ̀wò kékeré kan. àpéjọ kan àdàkù ọ̀rọ̀ ìyọ̀sán olórí ẹbí ni kí n sọ fún yín wípé wọ́n ti sin o. wọ́n sì tà ní Angela mọ. Ah, ẹ má lọ ẹ lè sí màmá ẹ bá wa sọ fún wọn a máa wú ni o a máa wú ni kò ṣeé sìn. ẹ wọ wìrì rí ayé ń ṣe yín ni ẹ wá ṣọ́ọ̀bù inú ni ẹ máa wó òkú ọmọ mi. jíjẹ ní báyìí olùkọ́ jáde àlàyé payọ́ wọ́n jẹ́ pé fún èyí kó mọ̀ òkúta ni ah, ọmọ òkú ọmọ mi ọmọ ah, ah, ayé mi o. Angela, Angela, Angela. Èmi àtúrò rẹ̀ o. mo ti jalè kì í ṣáhùn mo tilẹ̀ ń kórì how we uphold the truth the truth as the pillar of life. Kẹ̀mí àdúró rẹ̀ o, òtítọ́ lẹ́kẹ̀ ṣá o, bó tilẹ̀ ń kórì how we uphold the truth the truth as the pillar of life. more you look, the less you see. That's the way it goes on. Coming back to the Genesis is the way to move on. I don't know what the problem is with the man I've become. Fly, fly, fly. Ìwà oh. kí lè fẹ́ gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀ ládùúgbò wọ́n lé yín bí kan ẹ tó wá páàkì sí bíbá ẹ̀ ṣe fẹ́ kàn jó táyà ẹsẹ̀ mọ́tò yín ni. Rárá, òjò là ń dúró fún ẹni kó jọ rọ òjò là ń dúró. Irọ́ òjò mélòó lójú eléyìí tó ń rọ ìtẹ́ sọ pé òjò ń rọ ṣé mo kọ́ la ni àwọn ń gbọ́ gbogbo bó ṣe ń lọ ládùúgbò yìí wọ́n lè ti jẹ́ ká mọ nǹkan tẹ bá wa ṣé ritualist yín ni ẹ ẹ dáhùn àbí tẹ fẹ́ wó kó lókù. ritualist bíi ti báwo. wo arákùnrin èmi tó ń wo dókítà ni mi a kàn fẹ́ ṣe àwọn àyẹ̀wò kọ̀ọ̀kan lára olóògbé ni ó ti tán. ẹ ẹ fẹ́ ṣàyẹ̀wò ó dẹ̀ dá yín lójú pa àyẹ̀wò lẹ fẹ́ ṣe wọ́n dúró bẹ́ẹ̀ ládùúgbò ń bí báyìí o. ẹ ẹ mọ̀kàn tó máa ṣẹlẹ̀ àdìbá yín ṣiṣẹ́ yẹn àbá yín wù. ṣé ẹ máa bá bá màmá sọ̀rọ̀? bá màmá sọ̀rọ̀ kẹ̀ níbi tẹ̀ wà ń bí báyìí ṣé màmá wà ń bí báyìí ni ẹ bá mi sọ̀rọ̀ máa mọ mú ṣe máa arrange àwọn guys a máa bá yín o kò ń ṣe nǹkan tó le àá bá yín wu lọ́wọ́ kan. ẹ èló lẹ fẹ́ gbà. ẹ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ Okay, àwọn guys mi pọ̀ tàbí jọ ṣiṣẹ́ Kamo Ghost kí náà wà ń bẹ̀ náà ó ti yé so ẹ fún wa ní one fifty ó kéré gan ah, aláyé ah, ẹ dúró ṣé ẹ mọ̀ pé agbèrè méjì ayé òun lè ràn wá lọ ni ẹ ah, aláyé ló fẹ́ lọ dúró bókun lójọ́ náà ó ti yé a ní bàbá kan náà tó máa ń bá wa ṣètùtù tó máa bá wa gbé gbá gbágbọ̀n gbé gbogbo ẹ̀ àwa náà ìrọ̀ forí gbé nǹkan tí ó ṣe tiwa ẹ pàjọ́ di sí two hundred ká má sọ̀rọ̀ jù. two hundred two hundred bay. àwọn boys àti ìtura sí gbogbo. màá ṣe nọ́mà fún gbogbo wọn. a fún mi. ṣé oṣù àánú bùtù ni ó yẹ ṣí kí n gbé lọ́wọ́ kan. ṣé a fẹ́ lọ wú sísìn náà. orú la ṣèkà orú ni tó bá ti dalẹ̀ ẹ̀ a máa bá ń ṣe ẹ̀ máa wọ̀ rí ó kéré gan-an a máa gbé jáde lódìdí. ẹ máa dúró níbi dalẹ̀ ẹ lè dúró bí o ẹ lè dúró bí ẹ lè dúró ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ ẹ máa ní kíkan lára àwọn bọ́ìsì wa bá wọn máa mú ìyọ̀sìn tó máa páàkì sí ó ti yé eyín ẹ ẹ má pẹ́ ó ti yé eyín. nǹkan tí bàbá ẹ kò mí Ma, báyìí. má. èwo ni màá o fẹ́ sọ fún mi pé o gbọ́ nǹkan tí mo sọ nìyẹn o àbí kí ni mi ò fi sábà báyìí lọ́rùn. ẹ wo mọ́mí mọ́mí ẹ̀jọ̀ ń torí ọlọ́run business ẹ̀ méjèèjì ni ẹ̀ nà wá. mo ti sọ fún yín kò kàn mí kò kàn mí you can help him win the case or send him to jail ẹ̀yin lẹ́jọ́ mọ̀. that's you people's business just leave me a ẹjọ́. ọláyẹmí I don't know your parents anymore you are but um, mommy i'm just highly disappointed nínú ẹ̀ méjèèjì ah i know you very well mo mọ̀ yín ju bẹ́ẹ̀ ṣe lérò gan lọ eh, please just keep me off all those things happening ẹ lọ máa ṣètò ẹ láàrin méjèèjì ẹjọ̀n tó yọ lọ́hùn ẹ wo mommy orí tí ń fọ́ mi mo fẹ́ sùn mo fẹ́ sùn mo fẹ́ sùn. òun ló mi ní àárẹ̀ nìyẹn o. mi ò máa léyìn ọba mo kàn fẹ́ sùn náà ni mo rí orí tí ń fọ́ mi gan-an. gbogbo ìgbọ́ tí ń ṣe mí báyìí sí mọ́ mi. mo ti mọ̀ pé kò sẹ́ni tó lè ríran rínú inú ènìyàn ẹlẹ́rara ẹlẹ́rara. mo ti mọ̀ pé kò sẹ́ni tó lè You know why I did this, right? Now, definitely, of course. It's because you want to win the case now. <laughs> Bẹ́ẹ̀ ni o. Ó wà lára ọ̀pẹ̀lọpẹ̀ case àfojúsọ fimúsọ farasọ ọkọ̀ ò jẹ́ wa ní o tí ó bá ṣe case, sí mi ní rí ẹ mú. Ìwọ ló mọ̀, ẹ ṣàbẹ̀ sí mú tójú òkúrò sí. Èyí ó wẹ evidence tó bá kó wá síwájú ẹ̀. I am winning this case. Ah, wo, kò sí evidence tó lè kó wá òun bá ń gbọ́ pé ò tiẹ̀ dìbò ò ti wọlé ò àbí àgbọn ní kóòtù ò àbí à ò máa wí bọ̀tí tó sọ pé bóyá mo ti mú tojú mi kúrò níbẹ̀ yẹn kò jọ o mi ò mú kúrò mbẹ o màá jẹ pẹ́pẹ́pẹ́pẹ́ tí ò ní you mi lọ́rùn. kí ló ń jẹ yìí. Eh? o dàbí ẹni pé màsáré fún yín pé kìkan ṣe ara nítorí. ah yọ yọ yọ ah mo níbi lọ are you joking. joking bíi ti bá o. mo níbi lọ. wow wow wow wow àjẹdá lẹ́nu o má kàn fi tọ́ mi lẹ́nu o kó yá o. Oh, wàá wà òkè last last. last last bíi ti bá o òkè jẹ́ ti ẹ̀ wo ọwọ́ kan wo ìkíni. kò possible mo níbi lọ sẹ́ẹ̀ tí mo ti dress up tán kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. yeah. The more you look, the less you see. That's the way he goes on. Going back to the Genesis, that's the way to move on. I don't know what the problem is with the man I've become for life. The more you look, the less you see. That's the way he goes on. Going back to the Genesis is the way to move on. I don't know what the problem is with the man I've become for life. Um, but baule lẹ́yìn my mọ̀ pé màá gbọ́ nǹkan tó wà implicating tẹ́ fi fún mi ní rìkọ́dà láti fi sínú handbag mọ́ mi. well mi ò kúkú mọ̀ mo kàn was smart ni smarter than them just like you advised me. well lucky you yeah she met with the judge and this is the recorder all the conversations I've downloaded on my laptop too. wow um, implicated. <laughs> you listen and think later. wow But yẹmi kí ló tó fi. trait àwọn parents ẹ̀ tó tó yìí tó fi help mi. Oh, hey sugar. what's up? I'm <sighs> fine. what's up? Mọ̀mí yàn. Kí ló ṣẹlẹ̀? Kú lórí like o àyà yẹn gan o tún gbé mi wọ matrimonial bedroom mi wá really tọkọ ẹ bá ká mi wọ́n bíbá mo lè yá wèrè i'm saying the truth mo lè yá wèrè. so ìwọ ń sìn ó ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé mo láyà mo láyà gan ìwọ ṣọwọ́ yẹn báyìí ń sìn báyìí kò sẹ́ni tó rí ẹ o. anyways ṣé mo kó tipẹ́ ta ti máa ń gbà wí mo ní kó wá jayé home kí n mọ ẹ wá gbá home understand lẹ́nu sọ̀rọ̀ ètò ọkọ mi kò sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀yìn o máa gbádùn o kò gbádùn rárá entire groups. kò gbádùn kò gbádùn ẹ̀yin méjèèjì wà married no kò gbádùn kò gbádùn ó bímọ fún now do you even love me at all. ṣeré marriage yẹn hmm? Hmm. àkọsílẹ̀ ni then torí yẹmi sábàbí ni ó bá di pé ọmọ mi ò ní bàbá ni mo ṣe jókòó ti Kọ́lápọ̀ o you know I love you nínú ara ẹ̀ nínú ara deep down you you know I love you and you are even a plus to my career so. your career whatever ìyàwó àtọkọ àkọsílẹ̀. ṣé mi ni ìyàwó àtọkọ àkọsílẹ̀ bàbá ẹ yọrí fada. afa bọ́ọ̀lù máa fún mi lóye. Ah, ah. father lord it's like láìkó owó jù. no babe mo ní láti change phone mi wo phone wo phone tí mo ń lò. Go fún me. Really, money ní to change even this motor mi ò ṣiṣẹ́ now. I need to change my car. Okay. For the iPhone game. You know gang, what I say. Gang, gang, No problem. I'll okay. do the transfer. Thank you. Àbá lè ṣe báyìí. No. Ìwọ ni mo nífẹ̀ẹ́. Ìwọ ni <laughs> ọmọ oyún tó ní fún mi òun ló fi dè mọ́lẹ̀ nígbà yẹn ọmọ yẹn ọmọ sábàbí lásán nìyẹn báwo rí láìpẹ́ gbogbo nǹkan lójútùú èmi àti ẹ̀ àmàdáwà àwọn náà wà níwájú wọn it will be just you and I. I promise you. I promise you. You are the one I love. Hmm? Okay. <laughs> All right, Mamba, I love you. Wow. Okay. <laughs> Otoko help me. See? Otoko help me. And I will definitely thank you later. You can start thanking me now. <laughs> wow. Except with that, oh. Ah. Well, I have it on my, on my, on my No problem. So it's, a mystery. It's a suspense. mm, let's dig deep. I mọ bó ṣe rí. Ẹrù ìwúwo. Mélòó nìkan o ẹ gbà o àjàgà yìí wúwo. good day sir. Ah, ah. good day. Um, um, barrister. Michael oh, yeah. Oladipupo. <laughs> Eh, good day, barista Michael Oladipupo. Yes, sir. Michael Oladipupo. Ṣé ẹ̀yin náà máa wá ṣe fàájì bí báyìí? Oh, no, no, no èmi ò kì í ṣe fàájì ń bí ẹ̀yin ni mo mọ̀ pé máa ń ṣe fàájì ń bí so ẹ̀yin lè mí tẹ̀lé wá síbi tí mo wá wá bí. Um, Barrister Michael. Yes, Oh, so how may I help you? Help me? No. <laughs> ẹ ní help kankan tẹ́ fẹ́ ṣe fún mi oh. ara yín gangan lẹ ní help láti ṣe fún. I just wanna give you twenty four hours kẹ́ fi resign. Do you know who you're talking to? mo sọ lẹ́ǹkan mo ní ẹ̀yin ni mo mọ̀ pé máa ń wá ṣe fàájì bí mo ṣe tẹ̀lé wá that should explain it better to you that pé mo mọ ẹni tí mo wá wá bí mo mọ. Are you out of your mind? You must be mad. Get out of my sight! Right away! Ẹ má fún ayé la hypertension. Any sooner? Yeah. What's this? Take it. <laughs> Mo fún yín chance ni Can lọ listen sí nǹkan tó wà nù ẹ̀. Tẹ́ bá wá feel wípé ó yẹ kẹ́ resign then kẹ́ resign. Ṣùgbọ́n teba bá tún wá gbọ́ tán tẹ́ bá feel wípé ó yẹ ká ṣèjọ pàdé ní court kájọ máa fi ojú wa then ẹ̀yin ẹ má resign ẹ má dẹ̀ rò wípé kọ́pì kan ṣoṣo tí mo ní nìyẹn mo ní káàkiri ibi tí mo kọ́pì ẹ̀ sí torí tí kan bá crash màá tún mú mi ẹ lọ gbọ́ tẹ bá wá rò fúnra ara yín wípé kò yẹ kẹ́ resign ẹ̀yin jẹ́ kí pàdé yín ní court ọ̀rẹ́mi akọ́ advice yín ni bẹ́ẹ̀ má jẹ́ kí n tún rí yín ní orí bẹ́ǹchì ẹ̀ mọ́ have a good day. wo kò sí nǹkan tó ń bọ̀ lókè tílẹ̀ ò lè gbà nǹkan kí nǹkan tó ń kó lè jẹ́ kó wà ń bẹ̀ I will be with you ruthlessly I bet you. mo ti mọ̀ pé kò sẹ́ni tó lè ríran rínú inú ènìyàn. yeah. The more you look, the less you see. That's the way it goes on. Coming back to the Genesis. Kí ni mí ni now? Kilo náà? kilo de. ṣẹlẹ̀? let's lock Ọlọ́lẹ̀ now. Ah! tètè má bọ̀ tètè má bọ̀ kó wá kó já lọ ok all right all right bye Let's go. mò ń bọ̀ nsìn mò ń bọ̀ nsìn mò ń bọ̀ mò ń bọ̀ mò ń bọ̀ ah. Ah. obìnrin Mariam yìí obìnrin Mariam yìí ah. Michael mo ní Michael wá wà báyìí sìn. That's the way to move on. I don't know what the problem no, is. It's the man I've become ah. for life. Ẹ̀dẹ̀ ni ẹ́ sìn. Are you okay? Ẹ dúró wọlé jẹ́ máa bọ̀. Please jẹ́ máa bọ̀. Good. Mo bá yín lé. So you are after my life, abi? Màmá ẹ fẹ́ pa mí. Ọlọ́run ò ní fún yín ṣe. Ẹlẹ́dàá mi ò dẹ̀ ní fún yín ṣe mo ṣe mọ̀ pórí ẹ̀ ti dàrú oh. finally ni mo ṣe mọ̀ pé o ti yàgbèrè completely ah ah mo ṣe gbá kọ́ọ̀lù ibi tó ṣe ni so ó sọ pé wàá ṣe bẹ́ẹ̀ ó dẹ̀ try ẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé you failed Ọlọ́run ò fi ọ̀ ṣe. ẹ dákẹ́ you are just an unfortunate old witch and I cursed the day I met you. Oh. Mama, and àwọn èèyàn sí mi kọ́ wá pa mí The people you sent after me failed, Mama. They failed. I sent people after you. Yes. Oh, ọ̀rọ̀ ẹ kọjá amusement. Oh. Ó kọjá amusement. If I were to send anyone after you, trust me, wọn ò fail. fèlì. Really? No, wọn ò lè fèlì rárá. Ìwọ ló rán panipani kọ́ lọ pa ọmọkùnrin àkọ́bí tó bí but they failed staff mi ni ọ̀pá. which son Oh, oh, wo nìyẹn. ọmọ tó wúwo ni o mọ̀ pé tá a bá jùkò lọ́jà ara ẹni lé ẹni ní bà ọmọ tó fi ṣàkọ́bí Michael òun òun ló rán pé kan lọ́pàá. kí o. Mama Kilen, so what exactly are you talking about? Which son? Which son, Mama? Hmm. My own Oluwaseun. Benny, your Oluwaseun, my own Michael. Yes. Ah. Bẹ́ẹ̀ni, he's the one. So, Barrister Michael is my son. Mm-hmm. Mm-hmm. Mama, àwọn kan lépa ẹ̀mí mi wọ́n fẹ́ pa mí and I thought you send an, a, a, an assassin to assassinate me. oh shut here. shut up shut up you are a very wicked woman What ti ah. pẹ́ tí mo ti I've known you for years I've known you and you are a wicked woman but this time around eléyìí tó ṣe yìí ò ní escape I'm going to ruin you. please please I don't know mi ò mọ̀ ẹ jọ̀ọ́ i'm so sorry please i'm deeply sorry i'm deeply sorry oh, i am so sorry. Oh, grandma kí lárábìnrin ṣe nulẹ̀ wa àti pé which Michael are you talking about. sorry my grandson sadly obìnrin ìka tó bí ẹ mm. sorry i'm deeply sorry. grandma bó ikú tẹ sọ fún mi ní pé àwọn òbí mi méjèèjì ti ṣe aláìsí náà. bẹ́ẹ̀ Then what is this? The reason is because this wicked woman, she died to us a long time ago. She's not worthy to be called a mother, let alone being called your own mother. Mama, kí ló dé tẹ́ fẹ́ kẹ́yìn mi àtọmọ mi síra? Bẹ́ẹ̀ni ẹ sọ òun pa long long time ago. All those years back, twenty-five years ago when you dumped him and dumped his father. láti sátẹ̀lé Kọ́lápọ̀ by the way Michael the boy, the rapist he was your father's best friend. Oh my God. Oh my God. Oh please don't touch me. Oh my God. Oh, Mama. Bye bye. ó ti sú mi i'm done in this house mo dẹ̀ ń lọ ni. ìyá ṣeun kí ni ìtumọ̀ gbogbo nǹkan tó ń ṣe ẹ́. kí ló ṣẹlẹ̀ màmá. wàá tiẹ̀ try láti ro kankan nípa ọkọ ẹ̀ ókè tó bá rò kankan pọ̀ ọkọ ẹ̀ wo nípa ọmọ oṣù méjì tó gbélé náà. ọ oh, màmá ṣé ti ṣeun ọlọ́ọ̀mà ló ń wọ ọmọ wèrè ṣé ó máa wà òkè last ó máa wà alright ẹ fi ṣe ń lẹ̀ o. ọlọ́run àwo ṣeun. ọlọ́run àwo ṣeun. Ah, ok but try kó ro nǹkan tó ń ṣe má lọ ṣe nǹkan tó máa jẹ́ kó regret lọ́jọ́ ọ̀la oh, mama regret ṣá ẹ fi regret lẹ̀ mi ò lè regret tó bá tún wá ṣẹlẹ̀ náà pé mo tún wá padà wá bá yín fún help lọ́la mama ẹ má help mi. Yeah, yeah, yeah. Spectacular. Motimo pe cosene tole rirarino inwenio elerara oh, I'm sorry elerara oh, I'm so sorry I'm deeply sorry that was, <laughs> that was my past though I'm so sorry Mama, don't punish me because of my past. Mama, sorry. and I promise I am dropping this case immediately, Mama. Please. I'm not interested in the case. Nítorí kò sí nǹkan tí mo fẹ́ fẹjọ́ yẹn ṣe. Ìwọ gọ́gọ́ ni mo wà after. Fún nǹkan tó ṣe ìkà tó ṣe tó dọ̀pọ̀ ọmọ yìí at the age of two months just two months old ó dẹ̀ pa bàbá ẹ̀ ọmọ mi. a ò màmá a ò a ò a ní ṣe kill his brother. ó pa nítorí ìbànújẹ́ ọkàn òun ló pa ọmọ mi nígbà tó ju ìkókó tó jù ú lé láyà lẹ́yìn oṣù mẹ́ta kò lọ lọmọ mi kú ó dẹ̀ tún wá gbọ́ pé ó kú rèé ó tún ní kó padà wá kó wá fún bẹ́rìn àná làbákẹ́ ó tiẹ̀ bójú wẹ̀yìn rárá wọ yìí ah! ó mà dínú o. <laughs> Oh, sorry. That's all I can say. I'm sorry. I'm just, I'm just sorry. I'm sorry. <laughs> oh, sorry. Oh, that was my past. Well, your past has come back to haunt you in your presence. and it will continue to haunt you into your future. Now, just get out of my house. <laughs> my God, I'm sorry. Máa lọ kúrò <laughs> bí. Baba, <laughs> please. Baba, please. The way he goes on, coming back to the Genesis is the way to move on. I don't know what the problem is with the man I've become. Fly. I don't know what the problem is with the man I've become. Fly, fly. Oh. Yes. I think I am stepping down on this case. Why? Mm. What happened? Mm. I one case here. So we, oh, shut up, on me. láti bẹ̀rẹ̀ kéèsì and a lot has happened i'm sorry. <laughs> Miriam don't say that at all please. Dale dey point kó fún mi million. you don't want me to go to jail now you know i love you and you love me too. Mm-hmm. má jẹ́ kí n lọ bẹ̀ okay wọ́n tó máa ṣẹlẹ̀ tell you everything àwọn nǹkan tí mo ti hàn tẹ́lẹ̀ i will tell you everything. Eh? Okay. okay. Mm -hmm like I said, truly, but more for over four years. But the only thing that Mr. Fatale be, I actually sent her to school. And I'm sorry. But Coco agreed to date me. So I told her friend, yeah, um, police officer friend, He went back that's He ní advice mi I should have sex with her forcefully. so na they advised you to rape her. so uh, I'm sorry later she came back to tell me that she was pregnant. now advise me to Troya to terminate the pregnancy. So move fún ní pill Come, bá mi sínú drink so that you not know about it. So you raped and killed her? No, no. That was not the plan. I, I we didn't mean to not meant to kill her. I did not. And um, Kilareti Lade lawyer said, I'm not our friend. Actually, more were and she was questioning me with them. But Michelle Fulosha, fully by the way, I wish if you saw jẹ́ kó tó o bàkì tá ṣe kà fún. well màá mú nǹkan tá a lè ṣe sí but you need to know one thing Angela was Michael's girlfriend and Michael is the one in charge of our case. I'm aware of that. ṣé lóòótọ́ ni Angela ló ní fọ́kọ mi. òótọ́ ni I was trying to protect your feelings I don't want to make you feel bad reason tí mi ò ṣe sọ nìyẹn I'm sorry. so mò ń pa abortion yẹn. nope mi mọ̀ pẹ́. Ah. níbo ló ti wá rí autopsy result. it was fake. yeah. Mm. Omonkolade, we have to do another autopsy test. You swap the body. We must stick to the initial result. Okay? And I must be right in court. Trust me, I will handle it. Small girl. ìmọ̀ pẹ̀lú irú èèyàn tẹ jẹ́ I doubt it <laughs> ẹ lè bọ́nú ẹ. lọ́rọ̀ ò ló sọ ẹ ọlọ́pàá bàá mi kúrò bí jàre. ẹ wọ ẹni sòrò ẹni sòrò before you leave yeah? I'm here to let you know one truth tí lọ́ọ̀yà yín refuse láti sọ fún yín Barrister Michael is my step brother ìyẹn túmọ̀ sí ìyàwó yín ló bí Barrister Michael gbogbo nǹkan tẹ́lẹ̀ ọjọ́ sọ last time tó wá lọ to record and she's going to use everything against you ṣe wá rí báyìí etí yín ti tán you've lost already ẹ̀yin gba ìyàwó ọ̀rẹ́ yín ní past ìyàwó yẹn náà ló tún rán yín lọ sẹ́wọ̀n ní present you know one thing I regret is that mo ever lanu láti pè yín ní daddy àbí ìyàwó yín mọ́mì you both are pathetic and I hate you so much. Ah, ta nìyẹn ah, ah. kí lè wà bí kí ló ṣe báwo ni ṣan kí ló dé tá ìpè mí pé ń bọ́ ń lé mi. you under arrest ma. Mukhtar mi láìpẹ́. Why? tí bá ń bẹ̀rẹ̀ ṣeré station má máa jẹ́ kó dé tàmí láìkẹ́. ṣé fẹ́ wọlé kẹ jẹun. ah ma ẹ máa ní láti respect ara yín lọ you under arrest ma for the murder of Angela and also for the murder attempt of Barrister Michael ma you have to follow the station. please move ma. kẹ́mi àdúró rẹ̀ o òtítọ́ lẹ́kẹ̀ẹ́ o bó tilẹ̀ ń kórìí. how we uphold the truth, the truth, as the pillar of life. Oh no, yeah. The more you look, the less you see. That's the way it goes on. Coming back to the Genesis is the way to move on. I don't know what the problem is with the man I've become. Fly, fly, oh. Hmm. What a pity. Here is my judgment. Arábìnrin Lade, you are sentenced to death by hanging. Barrister Miriam, you are supposed to be a role model. But look at how you disappointed your generation. Well, ẹlẹ́ṣẹ̀ kon kì yóò lọ you are sentenced to five years imprisonment and also practicing license tẹkàn fíìl pé ẹ lè lò bó ṣe wò yín yẹn ilé ẹjọ́ ìpaláṣẹ pé kò lùzẹ̀ Dr. Kọ́lápọ̀ you are a medical doctor to the call. I no believe it pé even in medical school you are not taught to abuse your responsibilities and here is my judgment on your own matter. Dr. Kolako, you are sentenced to 15 years imprisonment with hard labor. And also that your practicing license, you also lose it. Dr. Jadi, in fact, bí ẹjọ́ ìṣe lọ mú kàn wonder mo dẹ̀ ń are you a doctor for real? Here's my judgment. You're sentenced to five years imprisonment with hard labor, and also you're losing your practicing license. Jide and every other accomplice on this case, you're all sentenced to five years imprisonment. I rise. kò Mosi mokbe koseni tole rira rirarino inwene ya elerara elerara